عدوانا إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم الحساب عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وبركاته أدفع فقركم ولو وبركاته الحمد لله إن الولادة من ربي لموهبة ثمنا Irun tí Ọlọ́run fi kó wa jọpọ̀ sírù jọpọ̀ tò ní ẹ̀bùn kan ní látọ̀dọ̀ Ọlọ́run. Iná àwọn ẹgbẹ̀gbẹ̀rún èèyàn láyé táwọn náà fẹ́ lérú ìjókòó báyìí ṣùgbọ́n tọ́lọ ọba ọ̀kọ́ ma wọn. iná lílá dáadáa rọ́bì lámọ́ ìbá tó hàn. ó bá wọn tí ọlọ́run لا تقتبل المال والعير فانا والرتبا لا تقتبل المال

àwọn abẹ́ ọlọ́run àlékún ẹ̀mí gbígbà àti àlàáfíà ara àtàgbọ́yé ẹ̀sìn àti rísù halal kọlọ̀ kó jọ kó yọ̀ǹda rẹ̀ fẹ́ kankan wa. a nítorí pé àkókò ti lọ adẹ̀fẹ́ parí kó tó di pé tọ́láfíà ásìrì fún lọ káwa má. ọba wa sì yóò ní bójú wọn a máa túmọ̀ àbójú di àtàyíká nìkan. àdẹ̀bẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn èrò síwájú àbẹ̀ ọ̀nà ọba kọjọ kó má jà jíjà kúdà láíláí ẹ̀mí mo gbé kíkí mi látọ̀dọ̀ bàbá wa gbà tí mo jókòó sí apá àlàáfíà wọn bàbá àlùbáríkà tí ọlọ́run bá fi ṣe aṣíwájú àwọn ní ọ̀rọ̀ ètò jìlta àwọn olólórí wa ní jókòó yìí ọ̀gá mi náà mìírí

فإن فقيها واحدا متورعا Ọlọ́run bá wá kẹ́bú ṣe kẹwọ̀n èyí tó fún wọn lágbọ́yé ẹ̀sìn tó fọjú orí kan tó wá rẹ̀ra rẹ̀ tó yà láṣàjì. Mọ́tàwárìá ni àjájú àlàṣẹ ìtọ́ni mi ni alìbì àbìdì. Ọmọ ní kò gbàdúrà lẹ́nu àgbàlagbà, irú àwọn àgbàlagbà tí a máa ń gbàdúrà lẹ́nu ọ̀rẹ́ àwọn èyí kí ń ṣàgbà tí ń tàn kan lá. Àjájú àlàṣẹ ìtọ́ni mi ni الله عابدين àgbàlagbà tẹ́ pé láì sí ìṣẹ́ àwọn òdìbílẹ̀ ní ọlọ́mà fi kàn yí أبو خير نقول له أبونا أبو خير يقال له أبونا أبو جل نقول له أبونا أبو جل نقول له أبونا أبو سألين نقول له أبوه Àwọn bàbá ń tọ́bá ti dá báyìí àwọn máa ń fi wọn mọ́ra wa ní kí bàbá wa ni wọ́n. Àbúhù kọ́rin. Àbúná. Àbúkọ́rin ní nàkúrò lọ́wọ́ àbúná ṣìbá àbú ìṣàbì nàkúrò làwọ́ àbú ìṣọ́rọ̀ àgbàlagbà tí wọ́n bá ń ká máa ń fi wọ́n ń gbẹ́ bọ́lọ̀ fóríta àbú ìṣàbì àbí wọ́n ń ká obìnrin olómìnir wọn lọ́dọ̀ àbú ìṣàbì wọ́n ń jágbẹ́lẹ́ sáwọn obìnrin láyà àbú ìṣàbì àìrú àwọn àgbàlagbà báyìí nàkúrò làwọ́ àbú ìṣàbì nàkúrò làwọ́ àbú ìka àbáyé ìbájí iná wa wa mo tara tí wọ́n kí ọ̀gá mi aṣíwájú mi ní àti tipẹ́tipẹ́ ogun tí a bá ṣe ń gbà tọ́lọ bá kan ìtàn nígbà kan Bàtàwà fi wà nínú uniform ní Sìlìkọ̀gẹ́lá nínú àwọn àgbàlagbà àwọn aṣíwájú àwọn senior tàwà bá uniform lọ́dọ̀ wọn tàbẹ́ bá lọ́wọ́ wọn tí wọ́n darí wa nílé ẹ̀kọ́ náà bà náà tí wọ́n lè darí wa dáadáa tí wọ́n sọ̀rọ̀ òjì sí wa. Kọ́dà láti ìgbà náà ni mo ti mọ̀ wọn náà pẹ̀lú ìtẹríba. Wallahi, ẹ̀fẹ́ èyàn fẹ́ lè rò pé wọ́n kí ń sọ̀rọ̀ ní. Àlámàtúlé hùrùnrí. Ọ̀n fi fi túnlẹ̀ àtàwà àdùnrùn-ún. ولي جان به في القول والعمل ولنجان به في القول والعمل ممكن تغاني الله جاري بتاو Ogun tọ́lọ́ ti tò fún ọ̀rọ̀ máa padà sí kankan nínú ẹ̀fà ilẹ̀. Má aljẹ̀zá omi jíǹsì lè àmàlì àwọn dáadáa tẹ́ ṣe ìfaragbólẹ̀ yìí àwọn náà ti rí ìyíndẹ̀ ṣọdún kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn-ún má tààtìrí pọ́lọ́run ti bẹ̀rẹ̀ eh, Mubarak ògo ní nínú àwọn ọmọ kò tún wá pẹ̀yìn àbúrò ẹ̀ náà tó àwọn òsìlọ́kàbíọ́lá tó sí ni ọdún tún wọ bí wà níbàdàn ó ń là wọn lọ ni ah, Allahu Akbar náà tọ́lọ tún wọlé ní kòpá yìí Fatima òun náà tún tọ́bá fẹ́ lóyìn yẹn nìtọ́ ní lẹ́nu ọlọ́run tún ṣe náà كانت عواكبه أحلى من العسل Tọ́bá sọ kó ti dá oró, ẹ̀sọ́ kó ti dá oró ilé ìtàlì. Ilé àfáà tí ò bá láàfà lọmọ ni. Kánà tí a wá kí oró. Ìlú bàbá Adúmọ̀ ìjìnlẹ̀ kíta ní ìpé. Àhàlá àwọn ọmọ bíbí ni àwọn jẹ́. Kánà àwọn ọmọ làwá náà tó jẹ́. Ìmáàmù àrùkẹ́ tó mọ̀ kí lọ́wọ́ iná. Ọlọ́run ti jẹ́ àfáà ti wà nú ilé wọn lọ́kùnrin lóbìnrin. Ọlọ́run jẹ́ kí mo kí púpọ̀ ọga ní àkókò ní òsísà mo fi títí kéèkéé tí náà kí máa mo kí gbogbo àwọn tí wọ́n wà ní apá àbẹ̀yẹn mo padà sápá dí náà mo kí gbogbo ẹ̀yìn àfọ́ àwa àmà sọ kẹ́lì màkán ní àwọn mọ́yàn mọ́yàn mo gbogbo kan lori

Wàdílú lè rìjáàrí ìlà rìjáàrù ha. Mo kí gbogbo àfà mi ní àfàrí mọ́sánmọ̀sánmọ̀sí. Wàílá fàlà fàdílú lè túnrí bí ilẹ̀ aláàdúrí bí àdínlẹ́kàn. Wàílá fàlà fàdílú lè túnrí bí ilẹ̀ aláàdúrí bí. Àwọn àmọ́ ìwòkí lọ́pọ̀lọpọ̀, àfà àwọn tó kà ọ̀nà jẹ́ nínú àfáà fún bàbá ọlọ́mọ tí ó dàrú àwọ̀rọ̀ má kí òun náà lónìí padà wá júmílé ẹkága ti ẹ̀ náà wà torí pé kò ti ẹ̀ náà lórí ìjókòó yìí ipò ṣùgbọ́n torí pé rẹ̀ ti wà ń dé rẹpẹtẹ àtàwọn rẹ̀ lóbinú kó ń lábẹ́ bó ṣe ǹkó wọn bó kí o sátàlẹ̀ wá sí náà òun náà ọlọ́run ní jó gídà pẹ̀dà ò pẹ́ ilé òun náà ṣe ìyàwó kejì òun náà ti wá gbó àwọn oníyàwó púpọ̀ ọlọ́njọ́ májò ogú lọ́wọ́ ọlọ́májò ogú lọ́wọ́ ọba tó ní káàmì èrò ìṣíwájú iṣẹ́ tí gbogbo ẹ̀dẹ̀ ìjọba sí lọ tó náà ṣe ọlọ́mọba tó bọ̀ báràkà tó pọ̀ sí kí ní ṣe tí a máa fi ń pamọ́ ayé ti gbọ́ náà nìyẹn ẹ̀ẹ́ ṣe àwọn kejì ojú tó wá ń tì yóò rí bẹ́ẹ̀ rí o ẹ̀rù kò já láti ẹ̀ka tí mo ti tọ́kọ̀ já nǹkan kan mọ́ ẹ́ tọ́tọ́ wọ̀ láàbí wa àhídà ti wà láàkìn tí bàbá ló gbọ́dọ̀ ṣe bàbá dáadáa lọ́rọ̀ àwọn bàbá báyìí a tazawwaj la bi wahidatin walakin ó jáde tazawwaji لا بواحدة ولكن أربعة فذاك من الفلاح بأربعة فذاك من الفلاح ìfọ̀kànbalẹ̀ ọkùnrin àti ìfọ̀kànbalẹ̀ ọjọ́ ọ̀la rẹ̀ ó láà ní kó má jẹ́ lẹ́yẹ̀ kan abẹ́rọ̀n gbogbo ní tó sì wà ní kan báyìí ọlọ́run jẹ́ ó pé ìtò ti pé bí tó yẹ kó pé jẹ́ ọlọ́májò tẹ́ àrùmọ́ wa lórí ọlọ́àjọ́ kan tọ́lọ́run mo kí gbogbo ẹ̀yin ìkàn lórí ìkàlẹ̀ ẹ̀yin ẹlẹ́yọ̀ kan lábàrin ràn mí lọ́wọ́ irú ìjókòóta jókòó yìí ìjókòó ká láàrùn fún ọmọ lórúkọ adẹ̀pìtì pé ẹ wá bá mi jẹun ìnáwó kan ní nínú ìgbésí ayé bá lé mo kí bàbá wa tí ń ṣe bàbá ìyá ọmọ mo kí ládàyọ̀ rítà

tọ́wà tí wá pè ní ọ̀rọ̀ pé àtúnṣe gẹ̀bí ló ń pè yẹn bá ń blọ́ọ̀kù láì nìyẹn òṣèlú jẹ́ bẹ́ẹ̀ fi kàn ni bó ṣe ṣerú báyìí ń tẹ́yàn máa fi ń pàdé orí báyìí náà ni kò ní lẹ́ni àwọn ògbó náà dẹ̀ ní irú àwọn ọmọ tá lónìí báyìí ẹni rí àkọ́kọ́ ń ọmọ fún àdéhùn àwọn náà ṣe nígbà kìíní àná فلئن آتيتنا صالحا لنكونن من الشاكرين لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين لو لو كن شاكبا ìyọ́nà ọlọ́run ló ń wá àti bárkà lórí ìtọ́lọ́ndín fún ó rẹ̀ tó ń fà lékún tọ́lọ̀ ń bá wá fúnni lọ́mọ nínú ibi tí a máa náwó tí náà níbi pé jẹun ti mi lọ́rùn nínú àwọn ọ̀nà tí a jẹ́ ń gbà fi dúpẹ́ orí fọ́lọ́run ọ̀nà ni kíyàn pè di ẹwà jẹun ọlọ́nṣe orí fún mi fa amma bi ni'mati tara àdéhùn pé tọ́lọ ń bá lè jẹ́ ká sọ láyọ̀

fọ̀bílìhì. A ní sọ́lọ́ ń bá lè fún wa lóore tó bá lè ṣọmọ fún wa, tó bá lè mi fọ̀bílìhì. Tó bá lè fún wa lówó. Lẹ́yìn mi fọ̀bílìhì. A ń tàbí ọjọ́ náà pé sọ́lọ́ ń bá fáwọn nímọ̀. Lẹ́yìn àtànà mi fọ̀bílìhì tí ò kí tóyàn lọ́wọ́ oríṣiríṣi ìlérí nìyàn máa ń ṣe. mi fọ̀bílìhì. Ọlọ́run àwọn kan bẹ̀bẹ̀ wọn máa ṣe láàdẹ́hùn pé tọ́lọ̀ bá lè kí àwọn. Lẹ́nà fàjàkọ́nà wà lánà kúrò nàmìnà fàálẹ́ṣìn. Wọ́n ní tọ́lọ̀ ń bá ṣe àwọn adẹ̀ṣì tọrẹ àánú tó bá jọ mọ́ ní àwọn adùn àwọn èèyàn nínú tó bá jọ wó ní àwọn anà ìdámọ̀ pé àwọn nà fáwọn wọ́n látẹ́kùn náà mìíràn sọ́ọ́lẹ̀ ṣùgbọ́n rí nínú àwọn ẹlòmí pàtí kẹba dé bó ṣe dé yìí irú jọkọta jọkọ yìí ọtí náà fi ń celebrate. Fàlámà آتاهم من فضله بخلوا به وتولوا وهم محرصون Àrẹ̀lẹ́lò bí ṣe báyìí, a ní tí mò ń ṣe lé mi lọ́wọ́, kí ètò wá kàn ní kó máa. Fàlámà owó tó máa fi rẹran súnná. Àtàhùn min fàtílì hìí. Owó tó máa fi gba tẹ́ẹ̀kì tó máa fi dáṣíà. Fàlámà àtàhùn min fàtílì hìí. Owó yẹn náà oníye bank of Nigeria. Fàlámà àtàhùn min fàtílì hìí. Ọlá ní tàbọ́ wá fún olóorí ọmọ tàà dùn wọ́n nínú. Bàkílù bìí. Bàkílù

wá fojú rẹ̀ gbólẹ̀ torí ẹ̀ gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún wa gbogbo òkẹ́ tọ́lọ̀ ń fún wa gbogbo ọrọ̀ tọ́lọ̀ ń bá fún wa gbogbo ọlá tọ́lọ̀ ń bá fún wa ẹ má jà ṣáun ìsìláàmù ní ká má yàpà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni sọ pé wala taj'al yadaka maghlulatan ila 'unuqika wala tabsutha kullal basti ọlọ́ni má nánà pà lákanáà má tún yahun irun tí ràbọ́lọ́mọ tó ní ṣe ìkanni nínú tó yẹ kó ní kálukú wá mọ̀ gẹ́gẹ́ bí ojúṣe wa inú tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí pàápàá jùlọ bàbá ọmọ lórí àwọn ọmọ wa tẹ́lifàrípà àwọn kan tó ti ṣe ẹ̀sìgbọ́ tó dì súnà náà wá náà fi bójú àwọn níjókò kó ma kò lẹ́rí irú àwùjọ tààrẹ wà ìbèèrè ká sọ gbogbo aṣọ tó bá bágbà mú tí ò takẹ̀sì àlàáàdá tó mọ̀ hákàmà máa tí ò bá takò kankan nínú òfin ẹ̀sìn wa ta àgbẹ̀sórí òṣìwọ̀n tí ò bọ́ sínú bídá àgbẹ̀sórí òṣìwọ̀n kò bọ́ sínú ìsọ́rọ̀ àgbẹ̀sórí òṣìwọ̀n kò bọ́ sínú ìwà pàlẹ̀ kó sínú kàbá ìrẹ́ ẹ̀ṣẹ̀ bí ọtí bí kan wá sọ di nǹkan ní kò sẹ́lẹ̀ yẹn bẹ̀ mahakama a máa lónà wọnú ẹ̀sìn wa ìdágbọ́n náà wọ́n kọ́ mọ̀ ya ní túnà tó ń ṣe lára ń ta gbọ́dọ̀ máa ṣe ní irújó kò báyìí àwọn náà là ń ṣàlàyé pé ẹjá tọ́jú arúgbó wa ká má máa ṣòkú kálẹ̀ ṣe dára sáwọn àfáà kọ́ má máa dàwà láàbù lásìkò bà tó kú bá kú ká tún wá débi kó mọ jáde ká tún wá sọ kókò sí nínú ẹ̀sìn ń ìṣeré lọ́wọ́lọ́wọ́ ìnínú tí a máa fi ń jọ́jì irú ìnáwó báyìí náà ní pé ọ̀rọ̀ لهن رزقهن وكسوتهن بالمعروف Ilé ẹ̀dẹ̀ tó máa jẹ́ ìbẹ́ṣà àwọn èèyàn nípa wípé tẹ̀rẹ àwọn ní súnà yẹn. Àwọn ní súnà wo, ẹni tó bá ń pàpẹ mọ́ra súnà tí súnà ò bá yé ló máa bẹ̀rẹ̀ sí ṣe súnà tó máa wáyé hàn. Ẹni tí súnà bá yé àwọn bá náà bí ṣe ń ṣe nǹkan tí ó dẹ̀ ní tẹ àwọn tó wà ń wájú mọ́lẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó dẹ̀ ní fojú rí ní àwọn tó ń bọ̀ lẹ́yìn tí ó dẹ̀ ní ṣe ohun tó máa dá wàhálà rẹ̀ láwùjọ ìlànà tàbá lọ́dà fún àwa nìyẹn òbí ọlọ́run bá fún bàbá ọlọ́mọ tò ní alẹ́kọ̀ọ́rí tó halal gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Abdulrazak kọlọ̀kójọ kọmọ́ṣà tó bàbá ìyá ọlọ́mọ náà ọlọ́run jọ má fa ara ẹ̀

àwọn mùsùlùmí ẹ má jà dákẹ́ àdúrà ẹjá máa ṣàdúrà bákan náà ẹ má jà kùnù ẹjá máa sọ̀rọ̀ síta wọ́n fẹ́ máa fi rádaràdà ara wa lára àwọn alámáfẹ́nu ara wa kọ́ àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa ní kiri àyọ̀rọ̀ náà láti máa ń sọ̀rọ̀ mọ́ lábíjọ́rọ̀ kókó lòhú lábíjọ́rọ̀ kókó lòhú tàbá àrẹ́sọ́tọ̀ tó ṣe kókó àríká mẹ́nubá àwọn akẹ́sùmọ̀mí tí wọ́n ń ṣe mánàmánà tí wọ́n ń ṣe káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀sìn àlàáfíà tí ìṣẹ̀tù islam wá tako tí wọ́n ń ṣe rò bẹ́ẹ̀sìn wá ti tako ìṣe sí àwọn boko haram bẹ́ẹ̀ náà ló tako ìṣe sí àwọn bandit táwọn kan bá ń lẹ́mọ̀ islam ẹ̀rí ní èsù tó jáde ní kòpẹ́kòpẹ́ yìí ó kó ẹ̀rù jẹ̀jẹ̀ sílùú wọ́n ni wọ́n ń bèèrè fún ṣẹ̀ríà ah, àwọn àpàdánilá ah, outcome akùndàlì pọ̀sìlù ẹjọ́ máa bẹ̀rẹ̀ fún ṣẹ̀ríà ń tán ṣe takò ṣẹ̀ríà takò ṣẹ̀ríà islam awápadà wá pe wípé blackberry ni àwọn kan náà fẹ́ fi ni. Ikan mùsùlù ní ìkan náà àwọn tí wọ́n jí gbé wọ́n rèé sí fídíò ẹ̀ ó dẹ̀ sọ ń bẹ̀ obìnrin ní kèfèrí kìí ṣe mùsùlù ní kìrìsẹ́nì ara wọn ni ó dẹ̀ sọ ń ta síbẹ̀ wípé wọn ní káwọn kírun ọ̀jà wọn pa ò wọn dẹ̀ bẹ̀rẹ̀ fún ṣẹ̀ríà o tó ń béèrè fún ni pé àwọn èèyàn àwọn tíjọba gbé sí ìtìmọ́lé kíjọba wọ́n lẹ̀ na wọ́n ma tó rìrí sí àwọn táwọn náà kó kọ́lá wọn bèèrè fún ilọ́n wọn fún kan àbí bílíọ̀nù kan tó náà ń tí kì bá ń ṣe pé social media tó gbìyàn síta akàlẹ́rẹ́ pààrẹ́ ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ torí àti wọ́n tó já mùsùlùmí náà bá wá sọ̀rọ̀ síta pé kìí ṣe lànà wa ni tó ń ṣẹlẹ̀ yìí Innama máa gbẹ̀gbẹ̀ kú bẹ̀sẹ̀ ìpìlẹ̀. Innama jazaa'ul ladhina. Innama jazaa'ul الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف ìtọ́kà ní ìsinmi pé ká mùsùlùmí ká máa sọ tó kàn wá gbọ̀ngbọ̀n nínú ẹ̀sìn wa àwùjọ táwà lónìí bá jẹ́ ní social media mùsùlùmí àfikádẹ́kò ni wá pé jẹ́ ká máa búra wa bí ká máa ṣépè jẹ́ ká máa oríṣìíríṣìí náà dánadáná dánadáná já ará níkẹ̀ẹ̀rẹ̀ àwọn olóòtú mídíà láti fi àtàkì wa láti fi tẹ́ni wa láti fi blackmail wa àwọn tàbá tí wá bọ́ síbẹ̀ àwọn èèyàn wa tọ́wà mọ̀rọ̀ sọ náà ní

ń tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ báyìí máa lánú sọ̀rọ̀ wọ́n fẹ́ra lára dáre wa إنما جزاء إنما جزاء الذين يحاربون الله ورسوله Bàbá mi wà lórí ìjókòó ẹ̀gbọ́n mi náà wà ní, àwọn akẹgbẹ́ ẹ̀mí tó kú náà wà ní rẹpẹtẹ mi ní Vẹ́sbà gbogbo àwọn òbìlẹ̀jẹ́ àtòjíṣẹ́ rẹ̀ kí ni wọ́n ṣe tọ́lọ́n fi ní wọ́n gbógun tọ́lọ́run wọ̀nyẹ́ sí àrùn àfilẹ̀ àrùn ti fasádà àwọn ìdálẹ̀ rúkàkiri tí wọ́n ń ba orí ilẹ̀ wọn lọ́wọ́ bá jẹ́ ayùn pàtàlù látàrà wípé ṣẹ̀dìdì kí ni wọ́n ṣe ṣẹ̀rọ́bà ni wọ́n pè ìmá gbé gbawó lọ́wọ́ wọn pàítọ́ máa pa Ọlọ́run ti kẹ́ ṣe fún àwọn èèyàn tẹ́ bá bá wọn. Ayọ̀kọ́ tẹ̀lú ayọ̀sọ̀làbù. Ọlọ́run ni ẹ pa wọ́n pẹ̀lú pé kẹ́ akílẹ́lẹ́ tó jẹ́ pé bí ọ̀rọ̀ orí ti lọ́lọ́run tán náírà ẹ̀ ẹni ẹ̀fà wọn ní kíkàn wọn bá gbẹ̀lẹ̀. Àwọn ìrìnṣọ́ ìlàgún àrùn kan àwọn òkúkọ́ àìdí ìwọ̀n àrùjúrò mi náà láàbí. Ẹdún gí ọwọ́ wọn sí ẹ̀tẹ́ wọn ò sí. Ẹ gí ọwọ́ wọn àtẹ̀sàn ní parípasí. Ìyẹn mi náà láàbí ẹ̀ ní parípasí. Àwọn yóò fọ́ omi náà lọ́rùn. Ẹ lé wọn kúrò nílùú ibi tán ti ṣe wa gbésùmọ̀ mí yẹn. Àwọn yóò fọ́ omi náà Wọ́n ní tó bá dá sí pé tàbá ti mú tọ́wọ́ bá bá bọ́n ti pààyàn tọ́wọ́ bá bá òun náà ẹ̀kọ́ má gbélé gbogbo yìí ẹ̀dẹ̀ pa ọ̀wọ̀ ẹlùmílè máa rú pé tí wọ́n ṣiṣẹ́ fún jésù wọ́n pa lọ́bìnrin táwọn ọ̀kan bá gbélé gbogbo Àwọn Mùsùlùmí la pọ̀ léjù, Ọlọ́run wá sọ fánà lùkùnrà ní pé mọ́ kọta lóru. Wọ́n máa sọ àgbàrú aláàkín ṣùgbìn alàmọ́. Wọ́n fi ń kúta ń sọ ẹrẹ́ ti wọ́n ń sọ pàdé ìtàwọn ọ̀kan ọ̀pá tó bá pààyàn táwọn agbẹ́sàn yẹn bá pààyàn tí wọ́n tún gba dúkìá lọ́wọ́ àwẹ̀yàn ọlọ́run ti kẹjẹ fún ẹ̀ tọ́wọ́ ìjọba bá bà wọ́n ẹpa wọ́n pa ẹ̀sìn dẹ̀yìn ṣùgbọ́n tó bá kówó ló gbà lọ́wọ́ àwọn èèyàn ọdẹ̀ rìlíìsì àwọn ènìyàn gbà rántọ́n ọlọ́ni ẹgbí ọwọ́ ọwọ́ ọ̀tún àtẹsẹ̀ wọn ìrìnláàfin ọwọ́ ọwọ́ ẹ̀sìn ẹsẹ̀ wọn ọ̀tún ọ̀fà òmìnà láàrùn àwọn yóò ń fa omi náà lárúdí. Kí ló tún wá pa pé ẹ lé kúrò lórí ilẹ̀ ọlọ́run ni ìgbà tó bá já sí pé ó fẹ́ pààyàn ó fẹ́ jìyàn gbé kò ní ṣe. Ṣùgbọ́n ọwọ́ bá pé òun náà ń jẹjẹ kó fẹ́ gbéyàn àṣírí ẹ̀tú akábọmọ lọ́wọ́ akáwọn kan tó wà ń fúnmọ ẹni kúrò nílùú ẹ̀sẹ́lì píṣọ̀ dáhàn Zálìkẹ̀lẹ̀ hún. Ọjọ́ kò kan dámọ̀ kó rẹ̀ ó yá. Zálìkẹ̀lẹ̀ hún. Abíra ọkùnrin yà rẹ̀. Zálìkẹ̀lẹ̀ hún ìsìn yóò fi dúnìyà. Ọlá nílẹ̀ yẹn ló máa jẹ́ ẹ̀sìn fún wọn kẹrin pé ìsìláàmù bàrí omi ma káàlù yẹ fàálù ìsìláàmù jọ kúrò nínú tí wọ́n ṣe o ẹ má fèrà kúrò ara wa lára o ọlá ní ajẹ́ ti jù fún ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم لهم في الآخرة عذاب عظيم ọlọ́mọ̀ tí ní bandit ọlọ́mọ̀ tí ní boko haram ọlọ́máṣe lápáyàn ọlọ́máṣe lólè ọlọ́máṣe lẹ́hànà púpọ̀ nǹkan burúkú ayé ọlọ́njọba jẹ́ kí ọmọ yìí jẹ́ kankan nínú rẹ̀ púpọ̀ nǹkan dáadáa ayé ọlọ́njọba jẹ́ ọmọ yìí jẹ́ هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا جزاكم الله خيرا